الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الباب الثالث عشر باب بر الو... باب بر الوالد المشرك قال حدثنا محمد بن يوسف قال حدثنا إسرائيل قال حدثنا سماك عن مصعب بن سعد عن أبيه سعد بن أبي وقاص قال نزلت في أربع آيات من كتاب الله تعالى كانت أمي حلفت ألا تأكل ولا تشرب حتى أفارق محمدا حتى أفارق محمدا صلى الله عليه وسلم فأنزل الله عز وجل وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا والثانية إني كنت أخذت سيفا أعجبني فقلت يا رسول الله هب لي هذا فنزلت يسألونك عن الأنفال والثالثة إني مرضت فأتاني رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إني أريد أن أقسم مالي أفأوصي بالنص فقال لا فقلت الثلث فسكت فكان الثلث بعده جائزة والرابعة إني شربت الخمر مع قوم من الأنصار فضرب رجل منهم أنفي بلحيي جمل فأتيت النبي صلى الله عليه وآله وسلم فأنزل الله عز وجل تحريم الخمر إغواوي بدي إغواوك إليه تزقوا فتعني الإمام أحمد رحمه الله وأبي جاد مسند وأنا تدو سعد ابن أبي وقاص رضي الله عنه سعد بن أبي وقاص أرى مكة لسجاك من العشرة المبشرين بالجنة في حديث واحد أنا ما هو النبي صلى الله عليه وسلم تفني ركوم والجنة تسأل أي متاقوم وديت يوكم سعد بن أبي وقاص رضي الله عنه سعدني نزلت في أربع آيات من كتاب الله تعالى آية ماني كان بي لكن lórí mi làwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin náà ti sọ̀kalẹ̀ nínú àwọn àyà alukur'an nínú àwọn àyà tìrọ ọlọ́run ọba tó tóbi ọba tó ga. sọba èsì àpọ́nlé kékeré wọn náà ní kí alukur'an yóò sọ̀kalẹ̀ lórí ọrụ èèyàn kan nípa èèyàn kan pàápàá jùlọ ẹnitọ́ nínú alukur'an yẹn kí ẹsẹ̀ pọ́lọ́ fi lànà kí ẹsẹ̀ kí ẹnitọ́ lọ́ nínú alukur'an yẹn ọlọ́run fi ń tàbùkù pé sọ̀kalẹ̀ nínú ọlọ́run fi ń ṣe àlàyé pé lágbájá sórí ibú. tòtí alukurani bá wa sọ̀kalẹ̀ tó ṣe pé ọlọ́run bá fi ọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ nínú rẹ̀ ó fi gbèfẹ́ nìkan ni irú ẹni tírú ẹ bá ṣẹlẹ̀ sí oore ńlá ló ṣẹlẹ̀ sí àpọ́nlé àti àjùlọ eléyìí tó ga púpọ̀ lọ́lọ́run ọba fún un ẹ sì mà pé kìí ṣe sáàdì nìkan ní irú orí ńlá yìí ṣẹlẹ̀ sí. àwọn míì náà ń bẹ nínú àwọn sàhábà tó ṣe pé irú orí yìí ṣẹlẹ̀ sí. yàbí Umar ibn al-Khattab radiyallahu anhu. tọ́ bàbá kà nípa ti Umar ẹlòmíì tí kò bá kà nǹkan jìnnà ó máa wọ́pọ̀ nìkan lọ́lọ́ ṣe bẹ́ẹ̀ fún kò ṣe fẹ́ lómi. sòsáàdì náà bí wọ́kọ́s ní lónìí òun náà ń sọ fún wa pé àwọn àyà mẹ́rin kan wà nù alukur'an tó sọ̀kalẹ̀ nípa òun tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwọn ashabu nabi sallallahu alaihi wa sallam ọlọ́run ti àpọ́nlé àgbéga àti àjùlọ fún gbogbo oníkálukú wọn. Sa'd ibn Abi Waqqas ọláyà mẹ́rin iná láyà tó sọ̀kalẹ̀ nípa òun nínú tírà Ọlọ́run ọba tó ga alákọ̀ọ́kọ́ ìgbà tí Sáàd tó gbẹ̀sì Islam ìròyìn lọ bá ìyá rẹ̀ pé Sáàd ti di mùsùlùmí a sì pé kò rọrùn rárá fún àwọn ẹni tó gba Islam ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Islam. Islam láti gba ìsìláàmù dúró ti ìsìláàmù di ìsìláàmù mú má pàtì nítorí wọ́n pàdé ogun nílé ogun níta àwọn èèyàn wọn ò ní fẹ́ gbọ́ wípé ọmọ àtàwọn náà ó ti sẹ́rí kúrò nídìí táwọn ń ṣe ó ti tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìbànújẹ́ eléyìí. ọkọjá àbànújẹ́ kí wọn sọ fẹnìkan nínú wọn pọ̀ mọ́ wọn kú lọ nítorí ìgbàgbọ́ wọn ni pé ojú ọ̀nà àánú àìdá àti aburú oná ní jánàbí Muhammad sallallahu alaihi wasallam wa kò sí ní jẹ́ àánú àìdá àti aburú nígbà tó ṣe pé ó ń fi àwọn bàbá ńlá wọn ó ń fi wọn pe aláìmọ̀kan. ó ń fi làákà wọn ó ń fi ń wégi ó ní òpè ní wọn wọn ọ̀dá nǹkan kan mà nítorí bánàbí ò tiẹ̀ pé àwọn bàbá wọn ló pò nù tí ó pè wọn ní dàdàngọ́mí tí ó pè wọn láláìmẹ̀ẹ́sì kàn ṣùgbọ́n bí ti ṣe ń darí ń táwọn báwọn bàbá àwọn lórí rẹ̀ ibi tí ń darí rẹ̀ sí ó ń túmọ̀ síbẹ̀ nítorí tí bá sọ pé oníkàá má bọ́gi oníkàá má bọ́ pẹ̀ táwọn bá sọ fún ọ pé bẹ́ẹ̀ la bá àwọn bàbá wa tọ́jọ́ pé ni wọ́n ń ṣe wọn là Al-Kùránì nìkan sọ̀kalẹ̀ fún ọ wọn sọ pé ẹ bẹ́ẹ̀ bá wa bá àwọn bàbá yín lórí rẹ̀ ńkọ́ táwọn bàbá yín ń tẹ́lẹ̀ bá lórí ìbọ́gibọ̀ pẹ́wọ̀n tí wọ́n bá jẹ́ ni tó ṣe pé wọn ò mọ nǹkan kan kọ́ tí wọn ò sì ní làákàyè tó ẹni tí ó ní ọlọ́run sọ àyà kankalẹ̀ fún un ń fi sọ pé àwọn bàbá yín tẹ́lẹ̀ bá lórí ojú ọ̀nà kan tó bá jẹ́ pé àìmọ̀kan àìnílàákàyè ló mú wọn ṣe bẹ́ẹ̀ nǹkan ó ti pe àwọn bàbá wa láláìmọ̀kan ó ti pe àwọn bàbá wa láláìnílàákàyè ó tún láyà mi tún sọ̀kalẹ̀ fún wíkẹ́ ńgbàtẹ́ ń sọ pé báwọn bàbá yín lórí rẹ tó bá kọ́ àwọn bàbá yín wọn ọ̀mà náà ńkọ́ tó ti pẹ́ ni tó ti sìnà ni wọn. ẹ̀yin sì mà pé nínú ìgbésí ayé ọmọ èèyàn ọ̀kan gbòógì nínú tó lè mú kéèyàn sínú bí kọ́ máa sọ̀rọ̀ àwọn bàbá rẹ̀ láì dá kọ́ máa kọ́ àwọn bàbá rẹ̀ lọ́ba lòun ló ń wò kọ́ sí kọ́ máa gbogbo gbóyún afọ́jú ọmọ afọ́jú gbóyún tẹ̀lé wọn ti ẹ̀ka gbádà dára káká yẹn láti ẹ̀wí tí wọ́n tún sọ fún àwọn bàbá kan àwọn bàbá wo ni bàbá afọ́jú torí tí wọ́n náà ti dọ́ta dà ẹ̀rì pé yóò tún ìgbà tó ṣe é pé tí ẹ bá dá ẹni tó sì nà tí o ṣe islam tẹ́ bá dá wọn sí ọ̀nà mẹ́wàá ẹ rí i pé ìdá mẹ́jọ àbọ̀ àbí kó ju bẹ́ẹ̀ lọ nínú àwọn tó sì náà mẹ́jọ àbọ̀ nínú mẹ́wàá nínú àwọn tó sì náà ẹ rí i pé tó ṣe sábàbí ìsìnà wọn ni pé ọ̀rọ̀ ọ̀run kò ní rọgbọ fún wọn láti fi nǹkan bá àwọn bàbá wọn sílẹ̀ nǹkan àwọn bàbá wọn lórí rẹ̀ kò lè rọrùn fún wọn láti pàtì kẹ́nìkan bá ń sọ pé bàbá àwọn ò ríran bàbá àwọn ọmọ náà níjọba àjọgbà làwọn ọ̀dọ̀ fún ìdí nu láti máa rí nínú kìtàbù tawhid wípé ẹni tó ṣe sábàbí ìṣìnà púpọ̀ nínú àwọn ọmọ ànábì Adam náà ni alugolú fil aba alugolú wo fi salihin máa gbá àwọn bàbá wa táyé nu àlà máa gbá àwọn ẹni rí táyé nu àlà iná ló fa sábàbí ìsìn ọ̀pọ̀lọpọ̀ iná nísìn bẹ́ẹ̀ dòní gbogbo ẹni tẹ́ bá ní kó fi ìṣe kèfèrí sílẹ̀ kó gba islam yóò sọ fún yín pé lódodo wọ́n mọ̀ pé islam ni ẹ lọ́nà àmọ́ kò lè rọrùn kó wọn fi sílẹ̀ kó wọn fi tó ń ṣe sílẹ̀ kó wọn di mùsùlùmí torí kí ni kí lára yọ sọ pé àwọn bàbá àwọn àwọn ni wọ́n fi di à ń bọ Ṣàngó lọ́lẹ̀ lẹ̀ ohun tó wàá jọ mọ bàbá Ṣàngó òun á lò lọ́ọ́ ṣe Islam kò ní dùn gbọ́ omi ìlú sọ pé bàbá àwọn ló kó ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ẹ̀sìn àwọn ará sọ́ọ̀tì ló kó wọlé yìí àti wá gbọ́ kápẹ́rù òhun ló ń wá papà fi ojú ọ̀nà tí bàbá òun gbé wọ̀lú ló ń fi sílẹ̀ kò lè ṣe sí i torí ẹ ẹni tó bá jẹ pé mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ ni lẹ́gbẹ́ àdádálẹ̀ náà ni gbogbo nǹkan ti ń ṣe ìlànà tó takùtà nábì Muhammad sallallahu alaihi wasallam onítọ̀ tó bá ní kó gba ìsìláàmù gidi kó di súnà mù yọ ọmọ sọ pé tó fẹ́ sọ pé táwọn bàbá wa ṣe kú ọ̀dà ni tó fẹ́ sọ pé àwọn bàbá wa ò ríran ni ewo ni bídíà bídíà tẹ̀ǹtẹ̀ ń pariwo náà súnà làwọn bàbá wà lórí ẹ tó sì mọ̀ pé dara paraku làwọn bàbá wọn wọn ò sí lórí súnà kankan gbèsè níjọ́ da ẹni tí ń wọ orí àwòdì ká tó ṣe pé ó ní wọ́n gun mọ́sẹ̀ wọ́n wá wá aláǹgbà wọ́n gbọ́n náà máa ní tútù ọṣẹ ńlẹ́wàá máa fi wẹ̀ ṣé súnà náà ṣe dáná bí sílẹ̀ àwọn èèyàn lọ́wọ́ wọn á ní bàbá rẹ̀ ọ̀daràn ni aládàáda rẹ̀ ni ó ń bínú torí pé ìwọ ò lè gbà ìwọ ò lè gbà láéláé kí wọ́n pe bàbá rẹ kí wọ́n ròyìn sẹ́sìn ṣe bó ti ṣe rí gẹ́lẹ́ pé ọ̀daràn bàbá rẹ ò ní gbà ẹni tí ń ṣe lẹ́yìn náà ti lè pè lọ sùnà sùnà báwo ajá pé sùnà sọnù wọn ọ̀dà màá akramakumullah kò sẹ́nìkan níṣẹ́ ẹni tí ń ṣe tọ̀ríkọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́mọ rẹ̀ bá ní sùnà ló ń fẹ́ máa ṣe à nǹkan ọ̀sìn. yóò fẹ́ fi ojú ọmọ o yóò fẹ́ fi rèémà yóò fẹ́ fi ojú ọmọ yóò fẹ́ fi rèémà ìwọ ọmọ ẹ akó ara pààyàn òun kún ń bàbá akúnyányá lò pé akó ara pọ jámà kankan níwájú akúnyányá níbikíbi bàbá wọn máa wò pé òun pọ̀ ni òun pọ̀ ni fanáfọ́sí ni a máa ṣẹ̀ṣẹ̀ dágbà sí nítorí pé wọ́n ṣe tán láti di kíni láti di mùsùlùmí bàbá ọgbà kò di mùsùlùmí tí wọ́n máa tẹ̀lé súnà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ní ti ń ta àwọn náà láàmúnú tó fi jẹ́ pé ti bàbá rẹ̀ à ah, bàbá à ah, bàbá bàbá wò sànàbí bàbá nù sànàbí bàbá nù jẹ́ pé gbogbo àwọn àṣìṣe tí bàbá wọn bá ń ṣe wọn ò ní ríran rí pàṣìṣe ló ṣe kú à ń bọ̀sibọ́sí fún wọn tọrọ àforíjì fún wọn máa wọ́pẹ́ tó ṣe gan-an òun náà ni tó ti dáa jù ní tó sì tó kú lórí ẹ̀ làwọn náà fẹ́ kú lórí ẹ̀ torí ẹ̀ ó yẹ káwọn mùsùlùmí wa fura mi kí ló dé tó fi jẹ́ pé ìbá ṣe kèfèrí ni ìbá ṣèjọ́ ń bí díà ni nǹkan tí a máa ṣe máa mú wọn lómi wọ́n sì máa kà á kún kọjá sísọ kìí wù wọn bíi tí wulẹ̀ ó kéré ma kẹ́nìkan tara àwọn jáde kó wá jẹ́ pé ní táwọn ń ṣeun ní ìṣe kèfèrí ní táwọn ń ṣeun ní ìṣẹ́bọ̀n yóò wá sọ pé òun ní ìdìsísẹ́ kìí wù wọn wọ́n sì ṣetán láti jà pátápátá lójú ọ̀nà wípé àlọ́ òní ṣetán wọ́n bá dé ní ìsìn bàbá rẹ̀ ti gbọ́wọ́ tipẹ́ nǹkan ti di mọ̀kọ́dà nídìí fídíà ọmọ wa sọ pé dáàdì ìgbà tí wọ́n sọ kókó náà wá sí wàzífà ọmọ wa sọ pé dáàdì èmi ò ṣe wàzífà àtọ̀rí kọ̀ àwọn àdúrà táwọn àti fi kọ̀ wa ó ní mò ń ṣe o ìtànà mi ní ká ṣe láàárọ̀ mo ti ṣe mo ń retí ìtìrọ̀lẹ́ mi ò bá yín ṣe ìtẹ̀síọ̀ wọn ni à níbo mẹ níbo sẹ́nu lè tó yín náà wọ́n ti wá pínájà títí tó fi kan lè máa mú nígbà tí wọ́n ń ṣe súnà súnà bóòlù ti délé tó àbí wọ́n ọmọ ọmọ àlè ní ọ̀nì so wọ́n mà wọ́n tún máa wádìí lọ́dọ̀ ìyá rẹ pé kọ́ bá jẹ pé ìyá òjì ọmọ gbé wọlé tẹ̀sí tó jọra yín bí mímú àmú máa wo kékeré ni àsáwọ̀ lélẹ́yìí o ọlọ́mọdé arí lanka ga o àdáwò. a'udhu billahi minash shaitani rajim torí kò ní wù wọn rárá kápẹ́ wọ́n di kíni kò di ẹni tí ń tẹ̀lé sunna. olùdílé akramakumullah kí ló wá fà tó fi jẹ́ pé ẹ̀yin tí ẹ̀yin ń tẹ̀lé sunna kìí tẹ̀yìn la láti jẹ́ pé ẹnìkan tó ń gbé yẹn ti yín òun kìí sí dùn ẹ̀yin lẹ́nìkan tó ń gbé yẹn sí yín ọ̀fẹ́ ti kẹfẹ́ rí lẹ́yìn náà ní gbàkátà ẹ̀yin lẹ́sìn wà lórí òdodo má tó ṣe pé àwọn kò fà kò wọ́n kẹ́nìkan náà àwọn di mùsùlùmí àwọn mùtẹ́dìá kò wọ́n kẹ́nìkan di nínú àwọn kó dẹni tí ń tẹ̀lé súnà tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam màmá yìí náà fẹ́ dàbí ọgbọ́n ni ẹ̀ tàrí eléyìí mọ́ wípé nígbà tẹ́yìn ti tán tẹ́lẹ̀ tẹ́ ti súnà súnà táwọn bàbá yín àti ìyá yín èsì wọn tí ò ní dùn máwọn bàbá àti ìyá yín wọn dàbí ọgbọ́n ni pé ẹjẹ́ wọ́nà láti fúnlẹ̀ mà ẹjẹ́ ayé gbogbo ẹ̀ padà fún ọmọ rojú ẹnìkan wá lẹ̀ mà bóyá tá a bá yí padà fún tá a dàrú fún yọ ọmọ pé kò sọ́nà ń bẹ̀ wọn láàrin àwa àtàwọn ẹni tí wọn bá bá gbé súnà wa bá kó mú kan nù wa àwọn náà fẹ́ dàbí ọgbọ́n yìí pé bóyá ọgbọ́n táwọn fẹ́ dáhùn ṣé yóò wúlò àbí ò ní wúlò sòtí wọn náà bá ti wá dẹni tó ṣe pé ọba sọ̀rọ̀ alẹ̀ kò sí tàbí ṣùgbọ́n tó bá fi lè sọ̀rọ̀ alẹ̀ pínrín kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn ní ọ̀padà borí rẹ̀ o àwọn ní ọ̀padà borí rẹ̀ àmọ́ táwọn náà bá ti dán wò tán rí i pé gbogbo bá a ti ṣe gbìyànjú tó wípé kí a fi kí ewé àgbọn rẹ kó dẹ̀ kó rọ̀ líle koko ló tún lè koko sí i ẹjọ́ ẹjọ́ ẹ̀sí bó ti mọ pọ́n náà tó ń tó ń fẹ́ sí i ó rí i pọ́ padà borí náà tó bẹ́ẹ̀ náà ni tó a pé kẹfẹ́ rí bá làwọn èèyàn tiẹ̀ wọ́n bá lọ ṣe tán láti ṣe islam gbogbo ọ̀nà ni wọ́n wà wọ́n ṣàgùn sí ọ wọ́n ṣe pè fún ọ wọ́n lọ dènà dí ọ ṣùgbọ́n wọn bá rí i pé gbogbo báwọn ti ṣe gbìyànjú tó pé káwọn ò mi kùkùté rẹ kùkùté ó ẹni tó mi kùkùté ló mì wọ́n padà fi ọ lẹ̀ ìwọ padà dẹni tó ṣe pé orí islam rẹ sí ìgbésẹ̀ táwọn sàhábà gbé nu ni wọ́n fi rí islam sí tó bá yẹ kí wọ́n sojo ni lọ́pọ̀lọpọ̀ nínú wa ti ṣe dà wọ́n lọ ń ṣe súnà tí fìtínà kan bá ti dé bọ́ nínú ilé yín bàbá rẹ ó sọ pé òun ní sanwó skul rẹ mọ́ ẹ mọ̀ wá pè lọ́tọ̀ ẹ mọ̀ pè lọ́sì ẹjọ́ sà á bá wọn sọ̀rọ̀ kan pàdé ní ẹyin mélòó <laughs> ẹ̀mí nìkan náà rà wọ́n lọ́dún á dà wá wọn lẹ́nìkan kì í jẹ́ àwádìí ẹn tó lẹ́ ń ṣẹlẹ̀ ní pé ńgbà tó ń dẹ́ ń ṣe súnà dájú ń dẹ́ wá sọ pé àwọn oníṣàn kó ọmọọ̀sánmá ọmọọ̀sán oṣù kùmà ara àdánwò tó lè bá yẹn pàdé nu ọlọ́wọ́ bọ̀ sán bọ́ọ̀ bá sì rẹ ní bọ́ sán ẹni tí ọ̀lọ́ sukùl náà ń sáyé àmẹ́sìn ló gbé làlùkìyàmà ọmọ mi ọmọbìnrin ó ṣe súnà àwọn òbí ọbẹ̀rẹ̀ látòrí jìlbáàbù rẹ̀ wọ́n máa gé lábẹ́fẹ́lẹ́ wọ́n máa fi rézọ̀ wọ́n máa fi gé wọ́n máa fi sísọ́ọ̀sì wọ́n máa fi yá dànù so tó má ti bẹ̀rẹ̀ eléyìí ọmọọba máa bẹ̀rù pé táwọn mami dádì òun tó fẹ́ fojú òun rí agbára tó ń wòlé ká wọ́n á gbé ẹ̀sà ṣé wọ́n lè má máa lo jìlbáàbù wájú wọn tí wọ́n dẹ̀ máa lo wọ́n ti pè Eh, aṣọ sinmi tó wọn máa wọ jáde so gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fẹ́ àti borí tó ṣe pé kò ní ju èkìtà léwọ lọ tó ń bá ti wá rìn jìnnà lòun àlọ pààrọ̀ aṣọ àrárá ah, islam ọba ìgbà múnásìkò islam gidi ló ṣe ẹhìn ẹni tó bá ní kí láàṣì láàṣì hàn wọ́n fẹ́ tẹ̀lé tọ́lọ́ àwọn fẹ́ kọ tẹ̀lé ti ṣàṣetọ́ni títa lọ́yẹ kó dì mú ọ̀pọ̀lọpọ̀ ọba ti pé káàdì àdáwò ń bẹ ní imáyé agbára tó ń lè ka lẹ́bàá di pé sísá lọ́ba di sísítá lil asaf ash-shadid wallahi lil asaf ash-shadid wallahi wọ́n ti fìtínà kánú látijọ́ táwọn èèyàn ti mọ̀ bí bojú ló máa ń bojú jìlbáàbù ló máa ń wọ̀ ẹ̀wọ̀n kẹ́yìn ò lè bojú lórí àǹkárá àfi téèyàn bá fẹ́ tẹ̀lé súnà tà nábì ó kí á lè túmọ̀ bọ́ adúpẹ́ fọlọ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wọ́n máa bójú lórí àǹkárá kékeré tó wọ́n bá sọ pé nìkan ń bójú bọ́lọ́ kó ti wá sórí sílẹ̀ pé ń wọ jìlbà àbá tìbójú tìbójú wọ́n dààmú wọ́n sì máa ń pé ń wọ jìlbà àti jìlbà àbò àtìbójú tí máa ń wọ̀ yẹn àtàwọn òbí rẹ̀ ọmọ sí owó ọgbà tí wọ́n ká mọ́ pé ń ṣe bẹ́ẹ̀ wọ jìlbáàbù lásán wọ́n fẹ́ẹ́ lù pa tó bá ti wá fẹ́ẹ́ kó lù wọn ti ń padà bọ̀ wá sí skul ní gáràjì tó ti wọkọ̀ tó ti wá wáyé ibìkan tó ti lè wà tó ti wà lónìí kan tó ti lẹ̀kùn ti fèrèsé ibẹ̀ náà ti wá gbé jìlbáàbù lọ lọ́wọ́ àwọ̀ abáwọn èèyàn níwàá bá pé masha allah la quwwata illa billah ilé àwọn ẹni tí ń ṣẹ̀sìn tó fẹ́ràn ẹ̀sìn lọ́mọ yìí ti jáde wọ́n ń ba lọ bẹ́ẹ̀ ó fi wá dáàrin kan ọmọbìnrin wa là wọn ẹ dákun ẹ gbà mí mi mọ̀ ń bá ìṣòro pàdé inú ayé mi kí ni ìṣòro náà ó ní ìṣòro náà ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tí mò ń ṣe yìí ẹ̀sìn owó sẹ́wọ̀n pé à ń wọ jìlúbáàbù náà à ń bojú kò túmọ̀ sí pẹ́ni tí ń ṣe náà lẹ́sìn torí pé gbà mí náà ẹlòmíì kan wọ̀ bí yúnífọ́ọ̀mù ni wọ́n fẹ́ fi lọ́kọ gidi torí pé kò dénú ẹ̀sìn wo ló ń ṣe tí wọ́n fi yọ lẹ́nu pé kò ń ṣe múra yóò ké tí wọ́n wà ń bẹ̀ ó ní táwọn òbí òun bá fi lè rí òun bó ń ṣe wáyé wọ́n lè pa òun tutù abá sì gbéyàn dìde àwọn àgbàlagbà àwọn ẹni tó wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ wọ́n sì máa fi tá àti bá ní sọ̀rọ̀ torí ti pé wọ́n sì gbéra ó di lù wọn ìwọ náà tẹ̀lé wọn torójú àwo làwo fi gbọ́bẹ̀ àti wọn á pe àwọn èèyàn ńlá míì nílùú wọn náà yàtọ̀ sáwọn tó ti gbéra láti bì wípé àwọn èèyàn wa kan bẹ tá a gbé dìde wọ́n ń bọ̀ wá sílùú yín láti lọ́ọ́ yọjú sí òbí ọ̀kan nínú àwọn ọmọ tí ń ṣẹ̀sìn tóbi rẹ̀ ń dí lọ́wọ́ àti ṣẹ̀sìn afẹ́kẹ́ inú òfò nǹkan ó sì jẹ́ ẹni tó gbajúmọ̀ tí gbogbo èèyàn máa ń lù dáadáa pé bí wọn ọba tiẹ̀ síjú ẹnì kankan wọn fẹ́ síjú ru bàbá wọn gbogbo wọn sì lọ àmọ́ bàbá tí wọ́n lọ bá wọn ó ní kọ́ mọ́ yọjú ó ń ti mọ òbí rẹ̀ kó dúró lè tó torí ìgbà tó ti ní wọn gbọ́dọ̀ rí ọ nínú ìmúra báyìí ìgbà tó ti ní wọn gbọ́dọ̀ rí ọ nínú ìmúra báyìí eléyìí túmọ̀ sí pé tó o bá fi lè délé pẹ̀lú rúùmúra báyìí iwájú wa náà wọ́n ti fẹ́ fọ ọ̀yà tutù lédè kúkúrú ni àwọn bàbá ìyá àtàwọn èèyàn tá a gbé dìde bá lọ sọ́dọ̀ òbí o hmm. àwọn òbí tún tọ́ sókè wọn fojú gbà kàkà kí ọmọ àtàwọn kọ́ máa múra nímúra òjòjú ìsìláàmù ló bá.

ó sì wọn lẹ́ni tí wọ́n máa wọ jìlbá tí wọ́n máa bójú ọlọ́run á fún eléyìí láì ṣiṣẹ́ láì sàbọ̀ láì ṣe wàhálà láì ṣàkitiyan wọ́n wá lọ́ọ̀fẹ́ gbogbo ẹ̀ wọ́n sáfì bá sọ̀rọ̀ bàbá ìsàkùn àti ya lédè kòkòrò àwa máa ń fi ọmọbìnrin yẹn ṣàpèjúwe pé Allahu Akbar tó ń ti àbọ̀dáwà gbọ́ wà àwọn wò pé títẹpẹlẹ tó ń tẹpẹlẹ máa wíwọ jìlbáàbù àmì ìmánì àfa àti fìtínà ò tí ì dojú ẹ ìgbà tí fìtínà dojú ẹ wọ́n gba gbogbo jìlbáàbù dànù kúrò lára rẹ̀ wọ́n yọ ìbòjú sọnù kúrò lójú ẹ òun náà tó ṣe é pé la ilaha illallah ó dẹni tí wọ́n ṣòkòtò tí wọ́n tíṣẹ̀tì ó dẹni tó ṣe é pé yóò tún forí sílẹ̀ ńkolofo láì sí nǹkan kan bẹ̀. nígbà tọ́rọ̀ dàrú ọlọ́run tó ní kí nǹkan kan tún tì wá sọ́dọ̀ mi wọ́n wá jókòó nínú ọ́fíìsì ọlọ́rọ̀ kan làwọn bá wá wọ́n ní sálẹ̀ ẹni tó jókòó yìí kó sàlàyé ara rẹ̀ ah ìyẹn wọ ṣòkòtò ó tún wọ tíṣẹ̀ẹ̀tì ẹnìkan tún tẹ̀lé mo níta ló jókòó ẹ̀ sàrẹ́ ṣé mùsùlùmí sì lẹ́yìn ìgbà tí ó da akọ rẹ̀ wà láì mọ́ fẹ́ sà Allahu akbar aa ìwọ tó ṣe pé ìwọ tó ṣe pé ìwọ tó ṣe pé. torí ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹnu lásán ní má ni wọ́n wà o ẹ má jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tàn yín jẹ o. Imani tí wọ́n ń pariwo ọ̀kọ́jẹ́ ẹni kò tí ì dé gbogbo amọ̀tìbọ̀tì yóò dé sálẹ̀ kùn ò téèyàn bá gbà kí wọ́n rí yàn mú lọ pẹ̀lú ẹ̀tàjẹ́ wàláhì jọ báyà lọ́kànjẹ́ púpọ̀ ní pé ó rí i pé gbogbo làálà gbogbo wàhálà tó ń gbìyànjú láti ṣe láti gbàyàn kan sílẹ̀ ó rí i pé ó padà já sí pé ọkàn fira rẹ̀ jìyà ni torí ẹni tó ń ṣe nítorí rẹ̀ ńkọ́ ọ̀wọ́ tẹ̀ orídìí eléyìí báyìí ẹjẹ́ á gbìyànjú láti rí i pé àwa náà ní ìmánì lódodo ká sì dúró ti ìmánì wa lódodo tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò lè ṣeéṣe kẹ́ gbọ́lọ́ǹgbọ́ kò lè ṣeéṣe kẹ́ lẹ́ńtẹ̀lẹ́ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ ẹ má bàa sọ̀rọ̀ pàdé. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين kanu yẹn rò pa fa wọn lẹ wọn kàn máa já nu fanu sọ pa gbọ lọwọn ba gbọ láì jẹ ọlọ́run máa dán ọ wò tọ́lọ́ lọ́n ti mà tẹ́lẹ̀ náà bó tọ́ lòun sọ bí rọ́lọ́ ń pa àmọ́ yóò fẹ́ fi hàn wá kúrú tuta mi pé ẹ má dá lóhùn òpùrọ́ ni o lódodo orí òdodo lọ wà ọlọ́run láti dán àwọn ẹni tó síwájú yín wò sẹ́mi kẹ́nu ìdáwó yẹn láti mọ àwọn ẹni tó dé lódodo láti mọ àwọn tọ́jú pọ̀ àkàrà ọmọkùnrin wọn àwọn sọ̀hábà bá mẹ́wàá pàdé lọ́wọ́ àwọn ẹni tó ṣe yí pé kèfèrí pọ́nbélé làwọn lójú àtẹ̀yìn kódà lálà ẹnìkan nu ò lè lálàlà láéláé kọ́ mọ òògùn kan ọwọ́ àdọ́mọlẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam òun náà wàá gba Islam ìgbé polówó Allahu ahad ahad báwo aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un 'ujab ṣé muhammadu fẹ́ sọ gbogbo àwọn òsàdọ́lọ́ ẹ̀yọ̀ kan ni nǹkan ìyàlẹ́nu muhammadu kó wáyé yìí ṣe pé àmọ́ aláwọ̀ yẹn náà àmọ́ àmọ́ àlè máa ṣe òun nìkan àwọn lọ́dàgbà ju gbogbo wọn lọ ọ̀gá ju wọn lọ ọ̀gá ju gbogbo wọn lọ lágbà ju gbogbo wọn lọ àmọ́ àwọn afọmọgbè yìí kọ́ ọlọ́run tó ṣe pé òun lọ́n lọ́n lọ́n lọ́n lọ́n lòun wà á kúkú rírí àmọ́ àwọn eléyìí amúgbálẹ́gbẹ̀ẹ́ làwọn wọ́n máa tètè gbàgbé fáìlì àwọn tí o. fi lọ bọ́lọ̀ àbẹ́rẹ́ rí nǹkan náà ìgbàgbọ́ di eléyìí báyìí ń yà wọ́n lẹ́nu nígbà sọ pé ọlọ́run pé méjì kan náà ni níbi nǹkan ń ya kèfèrí lẹ́nu náà nù ìhà sọ pé ti ọ̀já sẹ́ẹ̀sì gbádùn ẹ sọ pé ti ọ̀já kọ̀dájú ẹ sọ pé ti ògún ọ̀já mọ̀ kankan ẹ mà gbádùn èṣù gan-an èṣù láàlú ó lé oríta <laughs> ẹnu yóò bá ẹ tún ní tiẹ̀ náà ọ̀já mọ̀ kankan ah! áà ó ń tàka sórí ẹ má kó bọ́ àwọn Yorùbá ni tò àwọn ọmọ àwọn òkú gbogbo ní tó ń sàn kó tiẹ̀ gbá làákà ẹ̀ ẹnì kan àwọn sọ pé báà mi ẹ má ẹ má wulẹ̀ fúnra yín wà á wọn fúnra wọn aláṣẹ lórí rẹ̀ Ṣàngó náà ní bá ajá ní fi ń sọ ti ń sọ èṣù ní tẹ́lá mú tí òfin máa ń tọ́ ẹ kó wọn sọ náà ẹ̀yìn bá gbé ká ti sọ fún ànábì ọlọ́run àti wọn ànábì òwúdù kó má ṣe pápá kan náà àwọn òòṣà wa ló fọwọ́ burúkú bọ̀ ọ́ torí ọ̀rọ̀ rẹ tójú lásán o subhanallah torí ẹ ẹ wá wo àpèjúwe aljilul awwal min ashabil imani wal islam káwọn náà wá àwòkọ́ṣe wọn kì í ṣe dandan ká dàbí sàhábà àmọ́ ọ̀ràn yẹn ni ká tiẹ̀ wá àwòkọ́ṣe wọn bá a bá dàbí wọn fatashabbahu. إن لم تكونوا مثله إن التشبه بالرجال فلاح ìwà àwòkọ́ṣe wọn ó dà kó ṣe pé èèyàn ọ̀dà bí wọn torí ká wà àwòkọ́ṣe àwọn èèyàn gidi lójú ọ̀nà apáwa náà ti ẹ̀fẹ́ dàbí wọn oríire nì yàtọ̀ sẹ́ni tí ń wà àwòkọ́ṣe àwọn olórí ibú àwọn ẹni àdánù ẹni òfò kò sí tàbí ṣùgbọ́n náà padà fi wá jọ wọn.

tán fi lẹ́tọ̀ọ́ sálẹ̀ jẹ̀nà áàrí mẹ́wàá kọ́ nínú tàbí tí ayé ẹnìkan kan wọn kì í sàwọn nìkan lọ́wọ́ àláyé ìgbà náà tó fi wá jẹ́ pé àwọn nìkan kò túmọ̀ sí pé ẹlòmíràn láyé ìgbà wọn wọ náà o so àmọ́ látàyé ń bí lọ́kàn tí wọ́n ti balẹ̀ kí ni wọ́n ti gan. Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ó ní alákọ̀ọ́kọ́ nínú àyà tó lọ́wọ́ bá tó sọ̀kalẹ̀ nípa mi ó náà ní pé kanat ummi halafat ìyá mi búra alla ta'kula wala tashrab kóun tún jẹun mọ́ òun ò sì ní mú mi mọ́ nígbà tó gbọ́ kóun gba islam ẹ̀kọ́ náà fẹ́ dàbí ọgbọ́n ni tó fẹ́ rókù ìyá rẹ̀ ọ̀fẹ́ kíyà rẹ̀ ó ti torí ìdí ẹ kú tó wọn bá ti kú wọn lọ pa mí o <laughs> so ìyálò ọjọ́ mọ́ ìyálò ọmú mi mọ́ kò sì yẹ kọ́ ọmọ kankan ọmọ wòyà rẹ̀ ràn kọ́jọ́ pé ìyá oúnjẹ ó lò wọ́n jẹ ìyá omi ó lò wọ́n kọ́dà kọ́jọ́ pé ìyá káfíra ni kọ́dà kọ́jọ́ pé ìyá yẹn olùsẹ́gbọ́ sọ́nà ni kọ́dà kọjá aládàáda ni ibà ọmọ nìwọ mẹ́tẹ̀ẹ́ sábà bíi kú ìyá rẹ̀ ìgbà tí ìyá rẹ jẹ́ sábàbí àti iye tiẹ̀ wọ́n má jẹ́ sábàbí àtìkù rẹ̀ ah, máàmí ẹ jẹun máàmí ẹ mú mi ìyẹn tí gbogbo nǹkan bá ń lọ déédéé ìyá ìwà ni òun ò ní jẹun mọ́ òun ò sì ní mú mi mọ́ hatta ufariqa Muhammadan títí tóun fi fànábì ilẹ̀ kóun ò sì tànábì mọ́ ẹ ẹ ẹ wo táktíìsì yẹn ti gbóná tó tọ́ ọ bá ti rí pé ti muhammadu ló sì máa ní ọjọ́ máa mú wọn kù ń kù sí ọlọ́run tọ́ Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu kò ti tó rí i pé màmá sọ pé òun ní jẹun màmá sọ pé òun ní mu mi kó wá sọ pé òun fi islam sílẹ̀ ìgbà tá a ti máa ìdí tí ìyá fi sọ pé òun ní jẹun mọ́ ìdí tí ìyá fi sọ pé òun ní mu mi mọ́ kò sí nǹkan ìyàlẹ́nu bẹ́ẹ̀ mọ́ idha urifa as-sababu batala al-ajab tábà tí máa ń tọ́fà kí là ń yanu sí. ntí ìyá fẹ́ ti torí rẹ̀ má jẹun má mọ̀ mí yí báyìí kéésì ntí ìyá máa ti torí rẹ̀ tí ìyá máa juwọ́ tó ń sílẹ̀ o kò gba compromisation tẹ́ẹ̀bà kú ẹ kú torí lè ní í ṣe pẹ̀lú àlìjẹ́nà àti ná mo yé wa so tí ẹ bá fẹ́ hara yín lè mà ẹ hara yín lè mà ìlú ẹ̀ ti islam lẹ̀ o ṣé bá wá ní ẹgbẹ̀rún ẹ̀ látàrí àìjẹ àìmu ẹ̀mí wọn jáde lọ́kọ̀ọ̀kan bọ́ bá pé bẹ́ẹ̀ lẹ̀mí máa jáde mo rò pé ẹ̀mí ń jáde lọ́kọ̀ọ̀kan ń jáde lọ́kọ̀ọ̀kan ó fi di pé ẹgbẹ̀rún sí kan tó ti jáde ó kù kan báyìí wàláì ní fi islam yìí lẹ̀ sẹ́bàá yà kulẹ̀ kù tóra nǹkan kulé là ń kọ́ fọ̀sẹ̀ kàfá ìyá rí i pé yẹ́ẹ̀sì torí pé gẹ́gẹ́ mo ti sọ ṣáájú ẹni tí òun bẹ lórí àná tí wọ́n mánàmá lọ́wọ́ ó ní ó gbìyànjú yọ tàbí ọbí ọ pé tá a bá dán o a dán o yọ padà fi ń ṣe ń ṣe lẹ̀ àwọn ṣètọ́ni ẹgbẹ́ wọn jọ kọ́ wọn sí ọ ẹ ṣẹbẹ ṣẹbẹ ṣẹbẹ kú tó bá rí pé nǹkan lé irú rẹ náà ni àní sanwó sukù rẹ ma irú rẹ náà mo fi ọ sí ẹnu sẹ òun wò kó firi láìpẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ló fi ṣe tó ń ṣe kò burú kọlọ wá àwọn ìyá rẹ tí ọba firi rẹ mo rò pé yọ so ibẹ̀ náà lẹnu mi sọ pé ókè nítorí ṣẹlẹ̀ ní ìsìn ni pé ilé tí mo fún ọ pé kọ́ máa gbé mi fún ọmọ kókó mẹ́ẹ̀ <laughs> so gbogbo àwọn à ń fúnlẹ̀ mọ́ni o téèyàn bá ti lè sọwọ́ rẹ̀ lẹ̀ àwọn ni wọ́n padà borí rẹ̀ Sa'd ibn Abi Waqqas ó ní mo ṣe bí nǹkan gidi ní sẹ́yìn lẹ́bi <laughs> láì ní jẹun bá lẹ́bi láì mọ̀ pé oúnjẹ máa ń korò lẹ́nu téèyàn bá ń sàárẹ̀ omi èyí sì lọ lọ́nà ọ̀fun téèyàn bá gbádùn ṣe eléyìí ló ń bùkátà oògùn àmọ́ nǹkan tẹ́ ní sẹ́yìn yìí báyìí àfọwọ́fà ni kì í ṣe tó sẹ́yìn nǹkan kò sẹ́yìn ẹ má jẹun máa o kò sóúnjẹ ńlẹ́ńjẹ ọmọ abúlọ́ máa wá kọ̀ọ̀rọ̀ mi fún mi kọ̀pá mi fún mi ńjọ́ máa bú lọ́mọ wa oúnjẹ wà omi wà ọlọ́ọ̀jẹ oyólu bàbá parẹ́ para rẹ ni àfa sáàdì bí náà bí wọ kọ́ọ̀sì ìrànlọ́wọ́ tó lọ́n tó wá ṣe fún ọlọ́run aṣọ àyà orí òótọ́ lọ wà à pé kẹsì dáadáa sóbì yín débi pé ẹ wà á ti torí tí wọn fẹsìn wá lẹ ẹni kí tọ̀rọ̀ bá ní í ṣe pẹ̀lú ọlọ tó tún ní í ṣe pẹ̀lú òbí rẹ títa láti síwájú tọlọ nítorí pé wọ́n sọ́yìn al-insana bi walidayhi husna a ti pa ọmọ èèyàn láṣẹ pẹ̀lú kókó ṣe dáadáa sóbì rẹ méjèèjì ṣùgbọ́n tí ṣíṣe dáadáa ń tó bá fẹ́ bí pé kó o fi tàwọn ọlọ́run ọba sílẹ̀ o gbọ́dọ̀ tẹ̀lé tàwọn òbí nǹkan wa máa ṣe dáadáa sí wọn tí ó mú ọ takótọ́ lọ. ọlọ́run ṣe wá sọ àyà kalẹ̀ pé wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm táwọn òbí rẹ̀ hàn tí wọ́n bá gbìyànjú pẹ̀lú rẹ̀ bàbá àtìyá rẹ wọ́n gbìyànjú pẹ̀lú rẹ wọ́n pò ọ́ lẹ́mìí pọ̀ lórí wípé kí wọn náà fi nǹkan kan ṣẹbọ sí Allah màá lẹ́yìn sẹ́lẹ̀ kẹ́bi hìrì ní tí wọn ò ní mà nípa rẹ̀ tẹ́lẹ̀ nítorí kullu mawludin yuladu ala al-fitra orí àdámá jíjẹ́ mùsùlùmí lọ́lọ́run gbogbo wa sí lóní kí wọ́n bí gbogbo wa sí. tí kò bá sì sí pé ẹnìkan tọwọ́ bọ ọ̀rọ̀ rẹ tó ń bá dáṣẹ̀ mí níwọ̀ nìkan mùsùlùmí náà lọ padà sí ká yìí anábì sọ pé fa abawahu yuhawwidani aw yunassiranihi aw yumajjisani bàbá àtìyá rẹ náà ni wọ́n padà sọ di yahudi àwọn ni di nasara àwọn ni di majusi àwọn anabi ọsọ pé aw yusulimani àbí wọn sọ di mùsùlùmí torí àwọn sọ pé yóò lẹdọ alẹ fìtọrọ gbogbo oníkálukú ni wọn bí lórí àdámà jíjẹ mùsùlùmí ọdà anabi tó sàpèjúwe pé àpèjúwe wa pẹ̀lú àwọn òbí wa tí wọn ń padà sí àwọn ọmọ wọn lọ́nà lẹ́yìn tí wọn ti bí wọn lórí àdámà jíjẹ mùsùlùmí ó dàbí àpèjúwe ewúrẹ́ ni tó bá bímọ rẹ̀ tó ṣe pé ẹ ní rí ewúrẹ́ kan láyé ẹ bẹ̀rẹ̀ sí ní wà lọ látòní tó bímọ rẹ̀ láàrọ̀ gbogbo ewúrẹ́ máa bímọ rẹ̀ ní láì jarọ àmọ́ bó lọ́mọ ewúrẹ́ ti ṣe rọ́ lẹ́sẹ̀ bó ní ti ṣe dá lẹ́sẹ̀ tí ó fi darọ ìyá náà ìyá ewúrẹ́ ní máa dá ewúrẹ́ lẹ́sẹ̀ ní mú yarọ̀ nítorí pé ìyá ò borí òkè yóò borí gegele yóò máa ta pọ́npọ́npọ́npọ́n ọmọ náà sì pétọ̀ bí òun ló ń ṣe lè ya ọmọ ewúrẹ́ pẹ̀lú ìyá rẹ̀ ẹ lè yọ ọmọ àgùntàn náà pẹ̀lú ìyá rẹ̀ sotí àbáwá lọ gun bíi tí ó ti kó nìkan lọ́gbọ́ngbọ́n irú tẹranko wọn tó fi lè sọ̀kalẹ̀ láì rọ́ lẹ́sẹ̀ ọmọ òdì ìgbàlú àwọn ẹsẹ̀ ọmọ bàárọ̀ yọ bá yọ. yọ, yọ, yọ, yọ, yọ, yọ, yọ lọmọ bá rọ lẹ́sẹ̀ tó bá rọ lẹ́sẹ̀ tó máa ti mẹẹ mẹẹ mẹẹ ìyá ọkọ lọ wọ ní pẹtọ ẹni awíkọ ọba jẹ ọkọ àsìkò tó rí tẹmí lọ bẹ sọmọ tó mo ti dá yé tó tọ mẹ́ta ni ìgbà yìí wà láàrọ kí lẹ wí fún táàfin pé kọba jẹ ọgbọ ìyá alákòóbá bẹ́ẹ̀ náà làwọn òbí wa kẹbí àpèjúwe tá a wí náà ni ẹnì kan ò ní jẹ mùsùlùmí kó wá jẹ́ pé ọmọ wọ ọmọ rẹ̀ ràn yọ wá lọ pè lọ síbi kèfèrí láéláé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn kèfèrí ń tọ́mọ wọn bá fẹ́ ṣe Islam wọn nígbà wọn wọ lọ síbi kèfèrí náà ni tọ́ táwọn òbí bá gbìyànjú láti sọ ọ́ di kèfèrí torí pé nǹkan tó ṣàjòjì ní ṣíṣe kèfèrí àdámọ́ tọ́lọ̀ ti dámọ́ wa ni pé kájẹ́ mùsùlùmí àwọn olùmọ̀ọ́sì ti ewúrẹ́ wọ́n fi ṣàpèjúwe fún máńbò mi àdéhìsì yẹn ńlọsọ̀rọ̀ ewúrẹ́ mi àwọn olùmọ́wá má pèjú ètò ewúrẹ́ náà wà pé ìdí tó fi jẹ́ pé wọ́n ní wọ́n bí wa lórí àdámà àti jẹ́ mùsùlùmí oníkẹ́tẹ́ bá léwúrẹ́ àbábùtà tẹ wá so mábì kan tẹ wá fún lóúnjẹ fúngbà pípẹ́ kí ni ọ̀sẹ̀lẹ̀ wọ́n láì rí i pé wúrẹ́ wọn sí ní wo sánmà yọ sí ní wo sánmà. وفي السماء رزقكم وما توعدون سما الأرزق ينتين واو سما سنين تلون سلاد فين وا الجنة سما لوا أرزق واسن ولا تسمى ẹ wò láti àárọ̀ ní ti tètè ti sùn tí ìbá sọ lórí ibú èyàn òní ọmọ kó tún fẹ́ bò ní jẹ́ fún wa nù. ta ló ń bá wì òjò náà ni ẹgbọ́rọ̀ orí tọ́lọ́mọ bá ń ṣe. wọ́n mọ̀ sọ kó tó fẹ́ ba òní jẹ́ fáwọn àrísìkí lójò òjò ọ̀bá rọ̀ gbogbo ayé ní òkú lébi kí ló dé tí ẹranko yẹn ti ń wo sámà wọn nítorí pé àmì ń a'amintum man fi as-sama'i an yakhsifa bí kòmọ ọrù fa idha hiya tamur am amintum man fi as-sama'i an yursila alaykum hasiba. فستعلمون كيف نذير ń wo sáma nítorí pé ọlọ́run ọba òkè gbogbo nǹkan lọ́wọ́ ìmà nìyẹn ẹ̀yin náà lára kápẹ́ wọ́n ti ẹ̀mú ẹnìkan wọ́n ti mọ́lé gbogbo àwọn ẹni tó mọ̀ wọ́n sì tún fún fóònù gbogbo àwọn tó mọ̀ pé bóyá wọ́n lè bá abẹ́nìkan sọ̀rọ̀ tí wọ́n fi túlẹ̀ wọ́n pe gbogbo wọn ní àlè sọ ọ̀rọ̀ yìí le ju agbára gbogbo wa lọ mo lọ padà o yọọ mọ ẹyìn wa kọ́nà káfíń gbogbo olúwa ok àwọn bàbá ẹ̀ ń kọ́ àwọn bàbá ẹ̀ tó ń pé tó ń darí ẹ̀ dáàbò lórí àkàràmọ̀kọ̀mọ̀ wọ́n ọlọ́run ti dá wa lórí àdámà bá jẹ́ mùsùlùmí ààrá ló ran bọ́ǹbù lọ tọ́pọ̀lọpọ̀ fi di kò fààrà kọlọ́n sànù wa torí rẹ̀ fẹlẹ tó fi hùmà ọlọ́run lọ gbọ́dọ̀ gbọ́rọ̀ sùn wọn lẹ́nu gbà yìí wọn fẹ́ sọ di kẹfìrí ọgbọ́dọ̀ gbọ́rọ̀ sùn wọn lẹ́nu bàbá rẹ̀ màmá rẹ̀ ọmọ sẹkì kan sẹ kò sí nǹkan kan sí ẹsẹ sọsẹ àmọ́ pọpọlọpọ ọmọ náà ní sí ọlọ́run ṣe islam ìgbà táwọn òbí rẹ̀ wá ṣépè fún wọn bá padà sídìí kófóró wọn ọmọ kan ní ìsìn ló ń ṣe súnà bàtà àwọn òbí rẹ ṣépè fún tó padà sídi dídá àwọn àìgbẹ́sìn yẹn tọ́lá tó tẹ̀ àfọ̀mà ọlọ́run ní kọ̀ fún wa o ó lẹ́yìn gbọ́dọ̀ tẹ̀lé tiwọn níbi wá ṣe kèfèrí wá ṣẹ̀bọ̀ sọ́lọ̀ hmm, ọmọ kẹ́nìsì nílùú kan ọmọ yẹn ti dàgbà wọ́n á fẹ́ lọ́kọ ọkọ tó wá fẹ́ ní ọkọ yẹn wọn wọn sọ pé tọ àwọn sá lọ ma bàbá rẹ àfa láti wọn lọ mọ bàbá bàbá tí wàá síwájú sọ fún ọmọ pé òòṣà ìdílé kan wà táwọn gbọ́dọ̀ bọ kó tó di pọ lọlẹ ọpa ìjẹbẹ àwọn tí wọ́n máa rí tó bá délé ọkọ ní dà alihamudulilayi ọmọ ti gba alislam tó dà ọmọ ń tẹ̀lé súnà báà mi ẹjẹ máa lọ ẹbọ lọ́n sí mi èmi ò ní í ṣẹbọ à hee ọmọdé ò mọ ògùn kí n pè lẹ́fọ̀ bí ó ti ṣe rí láwí fún ọ ó ní kò lè rí bẹ̀ fò torí mùsùlùmí lọ àwọn tó bá jọ ṣẹbọ ní fámìlì yìí ńlá ìgbọ́ torí bí ẹ̀fà ti gba Islam kò tún gbọdọ̀ gọ̀ mọ́ àwọn tó bá tí ọ̀sẹ̀ bọ́nu fámìlì ńlá ìgbọ́ òòsà yìí ni ló lè máa hun bí wọ́n bá débi tí wọ́n lọ mùsùlùmí lè mi ẹ̀nu ọ̀bá dán abájú lọ pe lè má mú lu wọn fún bàbá ẹ̀ máa ń gbọ́ ká sọ orí ilé ẹni ó ti tako Islam kò tako ń bí kankan. <laughs> a ah, subhanallah àwọn bàbá tó wá gbìyànjú láti influence ọmọ tó fẹ́ fi ọmọ wọn wọ́n tún wá rí i pé bákan náà lọ́mọ sórí àwọn kìnnìún ìsúnà súnà àwọn ẹgbẹ́ tó ń kó káyì ah, àmọ́ ẹgbẹ́ máa rọ sí wọn la kò sí wàhálà. wọ́n á ní kí ọmọkùnrin kó pe bàbá tiẹ̀ wá tó rọ̀rọ̀ bàbá máa yé bàbá ọ̀rọ̀ bàbá lè má yọ̀dọ̀ so àwọn tí wọ́n mọ̀ pé wọ́n á gbé bàbá wọn wá lóòótọ́ irú ròǹbòrùn bàbá òpè ní tí bàbá rẹ̀ pé wọ́n ó ṣe ẹjọ́ wọ́n ó ṣe ń fẹ́ wàhálà <laughs> àwọn wá pé ẹnìkan wá tó dé bí àbúrò fún bàbá tó ń gbẹ́sìn yìí ìgbà tó ń wá dé tí bàbá yẹn wá ti rí i pé akẹlẹ lọ fẹ́ sórí làákiri báyìí wípé súnà náà ni ilé yìí náà àní bàbá ńlá fẹ́ rí sẹ́ bàbá ṣé dandan ni kẹ́ rí bàbá bàbá ní àwa náà tó sojú àwọn lọ́rọ́ fi wá dúró nìyí ọmọ sì dúró lórí pé láéláé ṣé wọ́n ń pe gbogbo àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam pé ẹ dákun ṣé kó wọn lọ gbé ẹbọ ni à nígbà tí èsì gbogbo wa fẹ́ wọ náà rọrùn tani ó sọ pé kó wọn lọ sòsà alihamudulilayi gbogbo àwọn tí ń pè wọn sọ fún ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé ìmánì ọmọ tí wọ́n á ní agbára sí tó ń bò ní wọ́n wá wà tó fi jẹ́ pé àmì wò bíntín báyìí lórí wọ́n ní kí wọ́n sán sọ funfun mára gbígbà tí àwọn mùsùlùmí bá gbé ìrọ́m wọn àfẹ́ ṣe hajj àbí umrah ni wọn náà bá sán sọ mára wọn ni ó gbégbá wọn á kó gbogbo àtẹkọ àtẹkọ àti kìnnì kan tó tàbẹ́là sínú wọn á ní kó máa súre sí i gbogbo ẹtọ bá pàdé lọ́nà mọ́ pọ̀ orí o a la ilaha illallah ẹnìkan á pàdé lọ́nà dá kódà múkú lọ́nà tó ọba dá òfinrin kódà múkú abẹ́yìn kó a ọ̀nà ọmọ mẹ́ta ara ẹ̀dá kódà múkú kódà múkú mo fún kọ́ mo fún táwọn subhanallah àmì wò kínkínní ni wọ́n rí lọ́sẹ̀ bọ́ sọ̀lọ̀ adúpẹ́ fọlọ́ ń pe láyé wa náà lónìí wọn àpèjúwe pọ̀ táwọn bàbá ni màmá ni ọ̀dọ́ ni àwọn ọmọdé kéékèèké ni tẹ̀kí wọ́n bá ìṣòro oríṣiríṣiríṣi pàdé wàláì wọn fi má nì wọn lẹ̀ adúpẹ́ fọlọ́ ọlọ́run túbọ̀ jẹ́ kí wọn pọ̀ sí láwùjọ wa àyìn òbí àròyìn o àròyìn tẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀yin àṣàlẹ́fẹ́ máa ń gbé lárugẹ ẹ̀sìn ọ̀sá bá tà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí àfẹnutọ́lọ̀ ń bá tà mí àwọn òbí yẹn látàrí ìmánì àti Islam kò tí ì ráyè jókòó dáadáa sí wọn lára ẹ rí i pé epo ni wọ́n máa kán sí iná ẹbọ kíkọ mọ kù ní gbogbo ìgbà nínú ṣesí ìhùwàsí àti ọ̀rọ̀ wọn àwọn ò sì ní fẹ́ kápẹ́ òòsà yẹn ó kú ọparẹ́ ráúráú nínú mọ̀lẹ́bí àtìdílé àwọn yóò wù wọ́n pé káwọn ọmọ àwọn náà kún kún àwọn nídìí ẹ̀bọ̀ gẹ́gẹ́ báwọn ti kún àwọn bàbá àtàwọn àtàná tí ò fi parẹ́ dòdò ẹ̀yin náà lè sì gbé àwọn ọmọ lórí Islam kí ló burú nínú ká bí ọmọ lórí àgbọ́yé islam táwa ní tí ò kún síbí kọ́ mọ́ padà wá gbọ́yé jù wá lọ kò sí tó burú bẹ́ẹ̀ náà ẹ fáwọn ọmọ láyé ẹ tí wọ́n tẹ̀sí ẹ gbà wọ́n láyé ẹ tí wọ́n rà lùdáná wọ̀ ó dájú pé kò sẹ́nìkan nínú òbí lónìí tí ó pọ̀ ń bímọ tóun láti fi dájọ́ fún ná tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù àfojúsùn kálukú òun náà ní kó wọn wà àlùjánnà kọ́mọ òun náà má wọná ìlọ adé nígbà táwọn ọmọ bá múra sí àṣewà àlùjánnà tẹ wàá jẹ pé ẹ̀yin lẹ sọra yín dòkúta àdìgbòlù níwájú àwọn ọmọ tẹ ní jẹ kó wọn rà àlùjánnà yìí wọ sọdọ abẹ òkúkú dá bẹ́ẹ̀ ọmọ tẹ bí ẹ wàá sọ ọmọdọ tá yín ẹ sọ pé kọba yín sọ̀rọ̀ lé ọ̀rọ̀ lé báwo ọ̀rọ̀ lé mélòó là ti ṣe ẹ pé ẹ bá bá bó ta yìí kíní kan ò lè ti sọ́lọ̀ ńlọ sọ bẹ́ẹ̀ ni òṣòfò òṣàdánù òṣàmádábínú ni òṣàmágbèjà ara rẹ̀ níbẹ̀ ni tí ń bọ́ náà ní máa bínú lórúkọ òṣà onímọ̀kóńgbèjì òṣà. ẹ̀yin náà ẹ̀yin gan ni kòkòrò ti ń jẹ̀fọ́ tó wà nídìí ẹ̀fọ́ ẹ dákun ẹ̀fà ọmọ ẹ̀yin lẹ́jọ́ wọn sí lọ ẹni àìmọ̀ àìmọ̀ ọ̀ṣọ́ ju yẹ ọ̀ṣọ́ lọ ń wá nìkí ebe yìí ọ̀sọ́ ọmọ lè ma islam dùn yìí lọ ó lè ma islam dùn yìí lọ òun kúkú ń kọ́ńpa rẹ̀ yẹn ọ̀kọ́ńpa rẹ̀ níjọ́ lẹ́yìn ti jókòó níbi wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run ọmọ ń sìn kọ́ńpa ẹ̀ ẹni bá kọ́ńpa nǹkan yín máa ń máa ń pa rẹ̀ ẹ̀yin ọ̀ máa ń pa rẹ̀ ẹni kò burúkọ mọ olówó jù yín lọ kò burúkọ lọ́lá jù yín lọ kò burúkọ nípò jù yín lọ ó sì wá burúkọ mọ̀ nípa ẹ̀sìn jù yín lọ. àjàjà bí wọ́n bá ti jẹ́ mọ̀álìm fáwọn ọmọ yẹn nígbà kéékèèké wọn wọ́n lè lọ gbé wọn náà wá kókó wá dájọ́ àwa la fi kí ó lé lẹ́nu kí ewúrẹ́ èwo lẹ́yìn ti lé lẹ́nu bó lọ́mọ ti dé lónìí àléébù tó ní wọ́sàlí lókè ní jẹ́ a ah, àbí ẹ̀kọ́ ni àléébù tó ní. wẹ́ẹ̀ sẹ́yìn fi lé lẹ́nu nù àgbà wọlé ń gbà ti màdùn yín lọ ní òun ojú kan náà lẹ́yìn wa ojú kan ti màdùn yín lọ ẹ má ẹ má ẹ má túbọ̀ sí àwọn òbí ọmọ lọ́nà torí pé fàǹfà kan ni wọ́n ń ṣe ní ìsìn ẹ méjì ọjọ́ pẹ́yìn lẹ́sìn wá sí àwọn òbí lọ́nà ju bí wọ́n ti ṣe wà lọ àfa àwọn ti sọ ọmọ yìí sí ẹ wàá tara tẹlẹyìn ẹ tún máa sẹlọ lára àwọn ọmọ yín lórí ìdí eléyìí òbí rere islam làwọn náà máa ń ṣe o òbí rere kò sí ọ̀kan nínú wọn tí máa pọmọ rẹ lọ sídìí ṣẹbọ sọlọ wọn á ní ṣẹbọ ń bẹ nù òrò lẹni tó wọn bá tún jẹ bọ mọ kí wọn á lẹ bọ ṣẹbọ ń bẹ nù kábọ rẹ ni tí wọn bá tún jẹ bọ mọ kí ni ń jẹ sẹ́kọ̀ ń bẹ nínú kábà wọn sẹ̀yọ ni kábà wọn sálágẹ́má kábà wọn bòkè ìbàdàn kábà wọn bọ̀tún òṣogbo tí ọba tún dákú gbogbo eléyìí ọba jẹbọ àtàdánù àtòrí ibu kí wọn lẹ bọ kí wọn àdánù kí lórí ibu sọlọ́ntọ́ dẹ́yìn nù àtàwọn bàbá yín ọlọ́run ti ń pèsè fún yín fún àtàwọn bàbá yín òun ló fi yín fún àwọn bàbá yín òkè ìbàdàn ló fi yín fún àwọn bàbá yín òkè tó yẹ pé ó yẹ ká ti wá katapila títí pẹ́ ká fi tún àwọn títí tí ò dá sí ìyẹn tó bá tún sẹ́kù lókè ẹ̀rọ káwọn èèyàn ti máa jẹ́ létetí ó ti máa kọ́ létí kíní káwọn máa tó mú wọn máa bọ́ kíní. akramakumullah ọlọ́run lọ́ọ́ gbọ́dọ̀ tẹ̀lé táwọn òbí rẹ o láti ṣẹbọ sọ́lọ̀ ṣùgbọ́n wa sahibuhuma fid dunya ma'rufa ìjọba tá a fà fi má dé tiwa níbi bíbáyìí bá wọn ṣe pọ̀ pẹ̀lú dáadáa nílé ayé bì má bá wọn ṣe bọ́ o àmọ́ bá wọn ṣe pẹ̀lú dáadáa nílé ayé yìí yéésì pé táwọn apàtẹ bàbá àtìyá rẹ sínú ìwé ìròyìn pé à mi ti pín gàrí pẹ̀lú dáàdì àti mọ́mì olórí ibú làwọn eléyàn mi ìjà fi kọ́bọ̀ lọ̀ wọ́n má àwọn aláìlórí lọ́wọ́ àwọn abọ́gibọ̀ pẹ̀ à ìwọ gan ló lórí lọ́wọ́ ìwọ gan ni dàda ń dín dín ó nídìí kan máa bú wọn ìwọ máa ṣe dáadáa sí wọn àmọ́ ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe bọ̀ ó nídìí kan máa fún wọn lówó sọ̀rọ̀ tó kébi ọ̀pá wọn ni wọ́n sáàtì máa fún wọn lówó tí wọ́n fi máa ṣe ìgbẹ́bọ lárugẹ owó tí wọ́n fi máa sòsà má fún wọn ìwọ bùkátà kó wá jẹ́ pé àwọn òbí rẹ yẹn ọ̀rọ̀ tiwọn lọ́wọ́ àmọ́ ti pàtẹ́ wájú àwọn èèyàn kàkà bẹ́ẹ̀ ọmọ rere ni wọ́n jẹ́ àdúrà lọ́mọ ṣe pé kọ́ lọ́mọ bọ̀ fún wọn mọ́ni ọlọ́run aláàánú sí i yọ bọ̀ fún wọn mọ́ni eléyìí ò túmọ̀ sí pé tí ròbí yẹn bá ń pè ọ́ ọmọ jágbe mọ́ wọn ọmọ tètè pọ̀ gbọ́ ọmọ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn sọ̀rọ̀ tó má ti pè ọ́ lọ síbi ẹ̀ wọ́n sọ pé ah mi lè tẹ̀lé léyìí o àwọn náà sì ti bọ ọmọ bẹ́ẹ̀ tó bá parí eléyìí jẹ́ àyà àkọ́kọ́ tó sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́n bá fi tó fi gbèjà Sa'ad ibn Abi Waqqas kọ̀ wá jẹ́ ti Sa'ad nìkan mọ́ ó ti di ti gbogbo àgbáńlá yìí dídọ́ gbẹ̀ndà òkèèyàn mi torí al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab níta nílò onígbólóhùn àyà yìí tó fẹ̀ tó gbòòrò tó kárí gbogbo èèyàn kì í ṣe sábàbí tó pè wá torí tá a bá sẹ́ma lórí sábàbí tó pè wá táwa pé kéèyàn yóò kó ọmọ tẹ̀lé bàbá àtìyá rẹ̀ tán má pè tó kọ́ sẹ́bọ sọ́lọ̀ ni kàlà ìdí tá a sì fi ní gbọ́ yí bá wọn wípé sábàbí tó pè wá nìkan la fẹ́ sẹ́ma lórí ẹ̀ nítorí pé ń bẹ nu àyà tó ṣe pa àgbọ́yé láì má sábàbí rẹ̀ òfin ṣẹ̀ríà sì sọ wípé gbogbo àyà gbogbo hadith tá a bá fi lè gbọ́ yí látara gbólóhùn tó mu wá láì mọ sábàbí tó pè wá ajá yìí pé ń tá a nílò lára rẹ̀ náà ni gbólóhùn rẹ̀ tọ́fẹ̀ tó gbòòrò tó kárí gbogbo àgbáńlá yìí kì í ṣe sábàbí rẹ̀ tó ha tí ó sọ di kèèyàn kan torí al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab ana lẹ́kẹ̀jì ó náà ní pé Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ó ní mo mú ìdá kan tó wù mí inni kuntu akhadtu sayfan a'jaba mo mú ìdá kan tó wù mí nínú èrè ogun tí wọ́n kó jọ fa qultu ya mo á sọ pé wà Nabi sallallahu alayhi wa sallam habli hada wọ́n fẹ́ kẹ́ bùn mí eléyìí. فنزلت آية يبقى سقالة آية لا من سورة الأنفال ويسألونك عن الأنفال قل الأنفال لله والرسول وما بيوليري لولي عليكم عليكم لولي ìpín èrè ogun torí pé èrè ogun tó bá kójọ wọ́n máa ń pín fáwọn jagunjagun ni lọ́nà tó ṣe pé ẹni tí ó ń tẹ̀jagun òun ní ìpín kan ẹni tó gbẹ́sí jagun òun ní ìpín méjì wọ́n ti wá pín èrè ogun tán nǹkan kan wá ṣẹ́kù nítorí pé a ti sọ pé ìdá kan nínú márùn gbogbo èrè ogun wọn máa jẹ tọlọ́n tànàbì àtàwọn mọ̀lẹ́bí ànàbì àtàwọn ọmọ òrukàn àtàwọn aláìní. àtàwọn arìnrìn àjò ẹnìkan wa ń tọrọ ọ wa mú nǹkan kan nù nǹkan tó wà ńlẹ̀ o ẹ fún mi lélẹ̀ yóò wù mí èyí ń jí wọ́n yìí sì pín nǹkan ogun kan tó kó kúrò nílùú àwọn kèfèrí tá a jèrè ogun lára wọn lórí ìgbà tí a bá kó délùú Islam wọ́n máa kó lẹ̀ ọ̀gbọ̀dọ̀ pé nǹkan kan wù mí kó jí kó mú sábẹ́ aṣọ torí ìlànà Nabi sallallahu alaihi wasallam ìgbàdá ń sọ pé lágbájá ah, ó ṣe gudugudu méje lónìí aya mẹ́fà lójú ogun kìnnìkan àṣàyídì ah, kìnnìkan àṣàyídì báwo anábì ni tó jí ńkọ́ nínú èrè ogun kó tó kú àbẹ́rẹ́ rí nǹkan mọ́ torí di eléyìí ìgbà tí Saad tó mú ìdá yẹn ayà wa sọ̀kalẹ̀ pé yas'alunaka 'anil anfal àlékún ìpín tá a máa fún tá a lè fún yàn nínú èrè ogun wọ́n máa bí ọ́ léèrè nípa rẹ̀ qulil anfalu lillahi war rasul sọ pé tọ́lọ́ọ̀ni àti tànàbì yẹn ni pé eto àti fúnyà kó ti tèèyàn ńbẹ lọ́dọ̀ Ọlọ́run nìkan àti lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. àyà yìí náà ibẹ̀ láti pé nǹkan kan ogun torí Sa'ad láyà yẹn sọ̀sọ̀ kalẹ̀. ẹlẹ́kẹta oní ní pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam wa bẹ̀ mí wò ẹ̀kọ́ ńlá nù pípé aṣíwájú lẹ́yìn náà ọmọlẹ́yìn yín sáré ẹ gbìyànjú ẹ tiraka lọ bẹ̀ wò ẹ̀yin kọ́lẹ́ mọ́ aláàfin àlọ́ba o àmọ́ bíbẹ̀wò tẹ ẹ bá bẹ̀ wò ọlọ́run ẹlẹ́dàá wa yóò fi sàánú rẹ̀ yóò pọkàn pọ̀ tí àwọn èèyàn mi bẹ pẹ̀lú mi lórí àárẹ̀ tẹ̀sẹ̀ mi yìí ẹ̀yin náà tún wá ṣe láǹfààní pẹ̀lú àdúà irú ìta nàbì sallallahu alaihi wasallam tó ní kẹ́ ẹ ṣe fálà rẹ̀ tọ́lọ̀ ń bá kọ́ pé yóò dìde lẹ́yìn àárẹ̀ yìí yóò gbádùn tí ọ̀já rẹ̀ kú yóò dìde náà tẹ̀bá ṣàdúrà yẹn fún as'alullahi al-azim rabbal arshil azim an yashfi'ak ẹ wí láǹfààní àti síbẹ̀ ànábì bẹ̀ wò torípé ànábì wa sallallahu alaihi wasallam bil mu'minina ra'ufur rahim aláàánú oníkẹ́ni lórí àwọn olùgbàgbọ́ òdodo ànábì bẹ̀ wò mọ́ wá nírẹ̀ ànábì inni uridu an aqsima mali mo fẹ́ pín gbogbo dúkìá mi olówó ni Sa'ad àárẹ̀ tí wọ́n ń sìn ń rò pé wọ́n bàbá ẹ̀ kù afa usi bin nafs. sáàdì ní ọmọbìnrin ẹyọ kan nígbà náà láyé yìí lábẹ́ òfin ọlọ́run tó ọmọbìnrin kan fi sílẹ̀ sáyé yọ gbàdájì dúkìá yìí sáàdì wa ń bi pé kọ àkọọ́lẹ̀ pípé dúkìá mi yẹn kí n rárá. fọkúlùtò sọlù wọn ni wọn dá ìdá kan nu mẹ́ta fẹsẹkẹt anabi wa dákẹ́ gánà sọlù tó bàdé hu jẹ ìzá lẹ́yìn tí sáàd ìdá kan nu mẹ́ta lọ padà dé tọtọ nínú ẹgbàá wa mi anabi ni asọlù wọ sọlù tó kẹsí yìí ìdá kan nu kò pé ìdá kan nu náà pọ̀ ṣùgbọ́n lọ wọlé ẹlẹkẹrin. nínú àwọn àyà eléyìí kìí ṣe àyà kankan ní tọ́ka tí ọ lẹ́kẹta yìí ntọ́lọ́nkà sọ mi mi bá bá di di wọ́sọ wọ́sọ ń ń yóò sọ ibi ha min ba'di wasiyyatin yusi biha aw dayn min ba'di wasiyyatin tusuna biha aw dayn min ba'di wasiyyatin yusina biha aw dayn min yóò sọ yusa biha aw dayn tọ́. eléyìí ẹdẹlẹkẹta ẹlẹkẹrin ó lọ mutí pẹ̀lú àwọn kan nínú àwọn ará Medina tẹsí ma pé gbogbo bí dáná ti mutí ibẹ̀ máa dàrú torí dáná bá mutí tán orí ò lu aago torí bá sì lu aago yóò pè fọwọ́ pé kò náà gbéṣẹ́ tọwọ́ bá sì gbéṣẹ́ yóò fọwọ́ bà láàfin ẹlòmíì bí orí tiẹ̀ ṣe ń pèsè fún ọ lọpọlọ tẹlómìnà ọmọ pé ìṣẹ́fún náà bó ni wọ́n ṣe náwó tó náà ní náwó ẹ̀jọ̀ lura yìí sáàdì ibùdó àbí wọ́kọ́s onígbà táwọn jọ gbà pé tán ẹnìkan nínú àwọn ànsọ́ọ̀lù táwọn jọ mu tíì gbọ́dọ̀bẹ ẹnfi bìláhìyẹ́ ìjàmàlì wọ́n á mú egun ẹnu rà fún mi eegun tí eyín máa dì sára rẹ̀ ti rà fún mi ó bá fi nà mí mú ẹ̀hàn pé yóò ṣèṣe bàjẹ́ nítorí imú kìí máa ṣe orí imú ẹran bọ̀tọ̀bọ̀tọ̀ lọ́wọ́ àmú sọ ẹnìkan á mú eegun ẹnu ràkúnmí téyín máa wà lára rẹ̀ tẹ̀sí mọ̀ pé ràkúnmí náà ó gìrì wò lọ́tọ̀. so eegun ẹnu ràkúmìù téyín máa wà bẹ wọn á mú so ọrọ pé àmúrun sẹ nímú èèyàn lásán imú wọn máa ni bí mo bá bẹ́ tọ́ fàtẹ́tù nàbí yẹ sallallahu alaihi wasallam ó ti mú tífà ó wá bá nàbí sallallahu alaihi wasallam ó rí pé wá kí wàá nàbí ti ṣe amutita ni o ọ̀kan náà ń tàbí ọmọtí bá mú eegun eyín ràkúnmí lọ́nà má mi mú. فأنزل الله عز وجل تحريم الخمر قل لي لو فلا يا إيه ولا في قال يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون àwọn ايه mẹ́rin àrìnà ilé سعد ابن أبي وقاص Waqqas tó sọ pé ọlọ́run bá sọ̀kalẹ̀ nítorí tòun nínú kókó ntí alimami Bukhari táwọn fi wá mú àdìsí wá ń bí ọ̀nà lọ́rọ́ táwọn òbí rẹ tó bá gbà níyànjú láti mú ọsẹ bọ sọlọ má tẹ̀lé tiwọn má tẹ̀lé tiwọn so eléyìí jẹ́ ibi tí ṣe jẹ́ ibi tá a fẹ́ dúró sí nìyẹn lónìí subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.